إلا النوم أقول أنا ما ينام أنا دون نوم أنا ذاك دون نوم أمور كتير بيجي تيوان إذا جنا صدرا حلال يوا وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا أتروني كأبو لا أتوزر مريد سير أنا أعلم يوم أجل كما أتوزر أتوزر ربا أتوزر مريد وأخذهم الربا وقتلوه عنه كأولكم يوم ودي عيبه وأكلهم أموال الناس بالباطل حتى يذكروا يذكروا في الجنة هكذا أنا بقول من فلوس الجدار هاي Very Nigeria is Alaka. They, Bunyan, you graduate from class, you go to school at road safety, FIRS, NNPC, wọ́n á gbé ìkọ́rọ̀ dín náà ní three hundred four hundred thousand wọ́n náà wọ́n dáná káàsì wà nìkọ́rọ̀. right gọ́ọ̀mẹ̀ntì ọ̀yẹ́ dé dé ten years níbi èdè gbólé wà náà kẹ́lẹ́ ìkẹlẹ́ ìmọ̀ nàná. àbátan náà dáná abẹ́ wọ́n ẹni gọ́ọ̀mọ̀ dọ̀wọ́ sí lójú lóyún mínísítà dọ̀wọ́ sí lójú náà. ní one hundred thousand. ẹ̀wọ́ wa ti one hundred thousand ní sukọ́rọ̀ lórí ọdẹ náà nyẹ́ kún jẹ́ náà wọ́n yí dẹ̀ wẹ́rẹ́ rẹ̀. gọ́ọ̀mẹ̀ntì na àwọn adaka àyèmí nínú àwọn arákọ̀ abẹ bẹ́ẹ̀ kò àyànnà dá àwọn ọ̀nà wẹ́ẹ́ kò sí wá bá ẹ̀wá náà ọ̀hún. واعتبنا للكافرين منهم عذابا أليما والله عقيدا مكاوي جنيه يقولي ومن كورونا أسرع تتير الله ويا هاي كعلانين يعني أبوه إني أمونا مريد جلد يا أغير الله ومريكا إني نعم ذو مريد سمع أبوه والله أبوه نعلم الله إني نعم ذو مريد وما أنا أعلم الله والله حلقه قلوبة دون أولا مريد wà wọn náà lè gba ayé tó mú lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọmọ ìgbà yìí náà wọn náà lè tẹ́lẹ̀ ìgbà yìí á nà ká òkú mú yìí òmìnira wà lọ́wọ́ ni. yàtọ̀ ọ̀lẹ́ bọ́ọ̀lù á nà lè gba ọ̀rọ̀ àti òmìnira yìí ọ̀rẹ́ òmìnira. gọ́ọ̀nà òmìnira ọ̀rọ̀ àná ọ̀gbẹ́ni rẹ̀ kò ń gbẹ́ náà ká ọ̀nẹ́ àtẹ̀wọ́ tó wọ́n lè gbàdọ́ wọlé rẹ̀ lè fi òmìnira fún un. gaskiya ya kuwa ba na kai kuma ni a kire ko eh bra ko ma so ko ene ko ye ino de ha ko mun ni bi ko ana ko mun ni ko ko mun ni ro mun de en ya ko nya ni de riba àti ere ko ini ojure ko ya ra ko ni ni na do dọ̀tùlì bọ́n ní ẹjọ́ náà rẹ̀ nù. ẹ̀rẹ̀ kú ní aláfin àkẹrẹ tó láfíà ana ọ̀rọ̀ rẹ̀ níbi ní sùn sẹ́wọ́dì ti amẹ́ríkà dá fourteen life support dẹ̀ka bẹ́ẹ̀wò ẹ̀kọ́ rẹ̀ kúndù wá ní yẹ dáàṣì dáàká ẹ̀nẹ́ ẹ̀kúnyọ́ pẹ̀tẹ́ bẹ́ẹ̀wò wọn àká ní wà fẹ́tọ̀ hẹ̀rẹ́ rìbá. àwọn ẹ̀yẹ́ náà wọ́n yẹ kiri ẹ̀yẹ́ rẹ̀ yìí rìbá omulika anubata na riba zoni mawe falakum ru'usu amwalikum la tazlimuna wa la tuzlamun yo ga wale tuba onye ke hawo ido ama asumo zare sama na ore don ke hawo ka na ore afure de riba ka omo zare ka wo mi na ala azulmu zulmatu yawm al-qiyamah wa kullu zulmatin min nar en yi ruba ina janna àwọn ẹni ló ń wọlé tire شكرا شكرا يا مسلم واتقوا يوما ترجعون فيه الى الله يوم يوم يكون هنا الشيطان اعبده وهم يوم ويكون نوم النبي يكون لك رجل يوم لا تملك نفس لنفس شيئا والله يوم لا تملك نفس لنفس شيئا لا نبي مرضى ولا ملك مقرب لا تملك نفس لنفس شيئا everybody is on his own لا تملك نفس لنفس شيئا oh, أني قد أقوم ينا نكرة رسول الله هنا كوكاكا أنا واسكا يو جامي كما أوكي أسمي هو معرويا كذبت يعني. يود المظلم لو يرتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وبني واحد وفصيلته التي تريد كي ومن في الأرض جميعا ثم ينجيه لو كلا إنها لضر نزاعة لشبه منو ميريرا تذكر جهنم ضبره إيه رسمي ما تعبه Mọ̀lára ìkàyẹ̀ ẹ̀yìn ọlọ́pọ̀ máa

nana ti ri mi gbèrà ọ̀nà sẹ́mi gbèrà ọ̀nà wọn fẹ́ tọ̀nà àwọn orí ọ̀nà dọ̀ bó tó nyà nẹ̀sì nọ́ọ̀fẹ̀ wọn nana kí mẹlẹ́ yìí nyiri ma nẹ́ wọn dọ̀ bá nyà nẹ̀ ẹnẹ bá mi bọ̀ ẹnẹ bá mi ọ̀dà ẹsẹ̀ gbèrà ẹ̀dà kúnyà náwó nyẹ̀ lẹ́kọ àgbòrògbò ọ̀nyínà olùgbé ránìkẹ̀ ònyìn lọ́nyà ọ̀ ọ̀nà lè ti bá kíkú mẹ́rin. ọdún mi yàgá iná alẹ́ ìsọlọ́dọ̀ sọlá ọkà dẹ̀rẹ̀ hàmù rìbà dẹ̀rẹ̀ hàmù rìbà yẹ ìdí dẹ̀rẹ̀ hàmù wọ́n náírà rìbà wọ́n náírà rìbà tó wà ní ọ̀ ọmọdé kàyé wọ́n lọ́kù kí a tún wọn ká. ومن يعوى ويكري بابه وهو يعلم دون أشد من ستة وثلاثين ذليلا وأنا هنا معني أو تبيني وأنا قبل كتاتيس بقى هنا فأكد قلت أشد ما هذه من تحديد معين biya ka ne daidai ina jin salmon miliyon alinama na rí ìgbà ya péré mi jírí àwọn náà rí ìgbà ní ajé náà bá ẹkọ ọrùn náà náà rẹ dẹ́kọ̀ alinama ìkéyìn rẹ ló ń borí àti ẹgbẹ́ rẹ pẹ̀lú ẹgbẹ́ rẹ lóhùn náà fọwọ́ ìbàjẹ́ nínú ya. yà á hẹ́wọ̀ kana ìrírí ya o ìbá fi dà ìbá fi dà fún ìfúnṣẹ́ wọn lọ́ta. nínú àwọn àkàtà five naira yọ ten na thousand yọ million nana ma na yín ní ìbá ni yọ. nínú àwọn àkùkọ̀yà multiply in every one naira àbí àkùkọ̀ àkùkọ̀ ìgbọ́dọ̀ thirty six nínà thirty six nínà in every one naira how many naira? wúlẹ̀ fíìmù nínú ìbá. mọ́tò mọ́tò lọ́rọ̀ ọkà yìí àríbá lọ́dọ̀ mọ́tò mọ́tò bẹ́ẹ̀ ilé náà yìí rìbá ọkà yìí tó ìmí rìbá èyí èyí tó sẹ̀mùtò tẹ́lẹ̀ ẹ̀wẹ́ wò lè yí mbà ẹ̀ta yẹ òkúrú kẹta ọdún mọ́tò anáhìrà nù kékeré ọ̀nà rẹ̀ àìsàn wà mísìlẹ̀ àyẹ̀sìn ẹ̀rọ aláhẹ́rẹ́ mú kékeré mú ọ̀nà bàbá rẹ̀ bẹ́ẹ̀ni òyìnbó làyẹn mú rẹ̀ ọ̀dọ̀ omi insect kùtù ọ̀mẹ́nà náà máa ọ̀nọ̀rọ̀ ọ̀pọ̀ tó ti pọ́nyà náà máa ìgbé rẹ̀ bẹ́ẹ̀ni mú ọ̀nà yẹn mú rí dọ́wọ́ rí inú ẹ̀ aláhẹ́rẹ́ ọ̀bẹ̀rẹ̀ rìn aláhẹ́rẹ́ mú kékeré ẹni different seventy three òyìnbó tó náà ti bàbá rẹ̀ aláhẹ́rẹ́ mú ọ̀nà bàbá rẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀ka ní ẹ̀wù tútù ara wọ̀ lẹ́rẹ́ wọ́n ìhàn yẹn lọ́wọ́ àmọ̀lọ́ kọ́mìtì ń tẹ̀ òyà ni ní jẹ̀rí à ẹni ọ̀nà lò bẹ́ẹ̀ kí ẹni bọ́ wọ́n ìhàn àká ọdún rẹ̀ ní ìtura nìyí lẹ́nu ọ̀rọ̀ kọ́mìtì ń tẹ̀ sí ní ọ̀nà ẹ̀ẹ́bà wáyà ẹ̀ta lórí ẹ̀ẹ́bà ẹ̀ẹ́bà ju ẹ̀jẹ̀ fà àwọn náà rí anya anya n'otu ti yẹ ní èrò dáàmà ẹni àkùsí ìgbà mẹ ẹni náà ìwò rìbá anya sọ yẹ blood money a náà rà sẹ́dọ̀ gbòòrò kàrí náà ni ẹ̀wọ̀n náà yẹ square per dollar tó dọ́là yẹ private per dollar yẹ rẹ́bọ́là a náà rà sọ́dọ̀ àwọn àkàtà ka àwọn jáìka ka torí ìṣòro abala fẹ́ wọn ni kò ní di ni kí dábẹ́ bẹ́ẹ̀ ọ̀dà kó sùn wọn kà wá ẹ̀dọ̀ bá yẹn náà tọ̀ anyana lọ nù rẹ anyana lọ ilé gọdọ mọ nọ dátọ ọdún tó ti dẹka wọn sùn wá dẹ wọn dẹka wọn sùn. anyana lọ abuja wọn nù lẹ́nu ẹ̀kọ́ mi lẹ́yìn tó ó ti tó náà nà ń gbúrú ẹ̀ kéèké mi ń gbọ́ ọ̀bẹ. dáwọn tó dẹka rọ wọn ẹni ẹni ẹni ẹni tó lè jẹ ẹni tó ọbẹ ẹ èyí lè jẹ ẹni náà dáadáa dáwọn tó dẹka rọ wọn dáadáa ẹkú dáadáa ọ̀dọ̀ fẹ́ ẹsẹ kí wọn wíwá dọba náà ìwọn kú lórí ẹsẹ ọmọ ẹni kanyẹ nígbà náà máa hẹlẹ dọba náà ní musa ká dọ ọsọ dàná ẹ olúwa ní wọn níjà ká olú èsì oní ẹdùn lóko náà ṣáàtì lọ ọ ọ̀rọ̀ àmì orí yẹ tó wọn wọ ìyẹn náà bẹ́ẹ̀ ẹ̀yìn náà kàn náà wọn ọ̀rọ̀ àrẹ ni ọ̀rọ̀ àṣẹ lọba yín yẹtẹ ìrírí yẹn náà wà ká ẹ máa tọ́ tó dáwọ ẹ̀yìn ṣe kẹ́ ẹ̀ náà yín bẹ́ẹ̀ sí náà annabi sallallahu alaihi wa sallama aka kan ní ìṣúra olùmíràn olórí na ọmọ náà tó ń dẹ́tùká ọmọ rúdà mẹ́rin ló kú àyà àtú àyà àyà láwọn ènìyàn ọ̀dọ̀ sáwọn jẹ́ òkúté náà ní ọmọ àrùn lọ́dà lórí ti ká lónìí ká ọdún tó náà rẹ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀ ìbí náà ọ̀pọ̀ lórí ìmúni ìnáyà orí ti wútu àbẹ́ dáná rẹ̀ pẹ̀lẹ́ náà láwa àfẹ́ sọ láti nìkan mọ̀lẹ́kẹ̀ jùlọ ẹ̀ náà sọ̀rọ̀ lẹ́kà ẹ̀ náà rírì báyìí òye ní. Àdá máa ń dọ̀ lẹ́sẹ̀ dáìrì ní mi. Náà kò ní fi gbà wúlò dẹ̀ fún ẹ̀wá. Sọ̀rọ̀ àbáyá ìlú àwọ̀. Àdìsọ náà ni Imam Buhari Adọ́wẹ́ ti fẹ́ ti ṣe ti gẹ̀gẹ̀ náwó. Ọ̀nà ìgbà ọ̀kẹ́ hàn lẹ́rẹ́ dáàrí oúnjẹ. dáa ní jàmọ́ ara náà dáa ní tìta ìjọba náà ríbá yóò kúrò wọn jù àníṣọ̀rọ̀ ọ̀sẹ̀rẹ̀ fẹ̀yìn yóò yí ma ìdá ẹ̀dẹ́gbà dáa tó gbé ìlà yóò yí ma náà ètò wẹ́rọ̀ pàtó náà àlẹ́ yìí náà àkàlẹ́ yìí náà one and ríbá rúbà rẹ̀ and no one type of fúlẹ̀ náà àlẹ́ yìí náà tí mi ò gbé náà rí àwọn náà yẹ ká tó gbé ìlà rẹ̀ àkàlẹ́ yìí náà tó ga nítorí wọn àná àwọn. lẹ́yìn tó gbọ́dọ̀ àlàkáàjì náà tẹ́tà ọ̀rọ̀ náírà àmọ́ abúlé tó wá sọ ẹni tẹ́tà ọ̀rọ̀ náírà olùkúlù kàwọn akóbi olùkọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn akóbi olùkọ̀rọ̀ náà akóbi olùkọ̀rọ̀ náà dáka àgá àtàwọn àtàwọn nẹ́kẹ́ àbọ̀dẹ̀ nẹ́sì for the next five years wàláhà lẹ́yìn náà ọgbọ́n yàrá ẹgbẹ́ mi ni wọ́n fifty thousand, ti ta ọ̀nà tó wá. Dàda àwọn ẹ̀kẹ́ ọdún sí ẹ̀rọ one hundred fifty thousand. Àlẹ́yìnà àwọ̀ àdídọ́ ọdúnba ọ̀nàmọ́lẹ́ àkàrẹ́ mi. Ọdúnba. Òtùwá ẹ̀kọ́ wẹ̀ nídọ̀. Àsúdọ̀. Ẹ hàlá. Àwọn àná ká kọ̀ hàlá. Ẹ nyẹ̀ yín mi yàn fi ọmọdà kìnnìún náà bìkẹ́ ọ̀bẹ̀. Náà bìkẹ́ dùnà náà ọ̀bẹ̀ àtẹ̀wọ́n náà náà dókùnrin lọ́la kó bí ọ̀dà kan tí mo kọ́rọ̀ wá ní ẹ̀ òbí ọ̀nà tàyẹ̀ wọ́n ayé náà náà èyí ti àwọn lọ́la tí ọ̀dọ̀ kan tí mo kọ́rọ̀ wá ní ẹ̀ ju èdèlé ìjà aka ọmọ èdèlé ọ̀nà àmì lọ́n kó ó mú twice the economy of kìí èdè mami ẹ̀ tọ̀bàyà tó bẹ̀lẹ̀ ìnà jẹ́ mami àlùbẹ́yì òbẹ̀lẹ̀ ìnà ara mi sẹ́jà máa rọ́jò láwọn ọ̀dọ́ sáré ìṣẹ̀ náà pẹ̀lú etí lọ ẹ̀rọ àrẹ kọ̀rọ̀ náà dábẹ́ ní dáre lótútù sẹ́ náà wọn kà á dá sábì náà náà kó dáre láìlá àìlọ́lá ẹ̀ kó dáre nílò ìṣẹ̀ náà wọn kà náà wà ààrọ̀ tí yé tẹ̀tẹ̀rẹ̀ ó sì kọ̀rọ̀ hamẹ́ ti ní ọmọ àdéhùn lọ́jọ́ àtọ́ ẹ̀yẹ káwọn ọ̀rẹ́ fẹ́ bá mi kẹrẹ bá kọ́ ọkọ̀ mi ìbàdàn wà ọ̀tún àdínábàbàkà ní ìpàdọ̀ òǹtọ́ òǹtọ́ àdínábàbàkà òǹtí màlúù àpẹẹrẹ òǹtí màlúù náà ní ìpàdọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ilé tẹ̀lé kẹ́rẹ́ wọ̀tọ̀rọ̀kùn jihad fi sọ̀bí lè la nínú ẹbí jihad olóòwò ni a ní kókó mọ́rí mẹ́ta àwọ̀ àwọn náà fún àmẹ́dá kẹfà wá rí jẹ́ anabi kan mara ya sallallahu alaikum sunna akomori ijo nebe anene oyi ba nebe ute ọrọ ìdíje tẹ anabi kọmọri ìdíje tẹ ajé nù ẹni ní ìdíje tẹ ilé kọmọri ní ẹni ilmi ẹni ilmi amiru mujahidin muhammad mọ́lá ọmọ wa asadu mujahidin أسامة ابن لادن àti ilmi àìmọ̀ zawahiri àti múrí bẹ̀rẹ̀ náà ẹ̀ka ẹni ọmọrí ọ̀rọ̀ ẹwà ẹ ẹni bí ìdíje ọmọ ẹ àkàrẹ náà ọ̀ ánà kílẹ̀mì ánà àlẹ́ àwọn ẹbí àti múrí bẹ̀rẹ̀ náà ẹni bí ìdíje sí ṣiṣan ṣùmar ẹnẹnẹ mọlẹkùn ogun níbi àbọkùnrin náà wà láti inú bẹrẹ yìí ẹnẹnẹ ẹkẹdẹkẹ owó ní kìlẹ máa fẹ dẹ náà mẹ ẹwà máa ń tẹlé fẹrẹ lẹyìn náà akọlẹ ní bóòtù ọdún ọdún ká mẹta àwọn alábàánu ọmọ mẹmẹ àkọkọ dá mẹta ọtá wọn àwọn akọkọ wọn ọ̀dà ẹ̀dá ọ̀dà ọ̀dà ẹ̀kí skul ilé tí ọ̀nà ẹ̀dá kà wọ̀ wà láhì ẹ̀dá kà wọ̀ ẹ̀lọ́dọ̀ ọ̀dà ẹ̀kí ẹ̀mẹ́ níbà. akẹ́lẹ́ kí ni wọ́n náà nẹ́jọ́ náà ẹ̀dí gà mẹ́rin dá ẹ̀yìn bá ọba òkúlùkù ilé ìlọ ẹ̀yìn náà. ọ̀dà ẹ̀dá ọ̀dà ẹ̀kú ni wọ́n gọ́ọ̀mẹ̀ntì ọ̀gá bọ̀ ètù I vote for the stomach kama tati ma nyu kata ma sa bo mo di di me go mo di ko ma ya e ya ba ka ha ya la jihad ma pre en o den ni en ni da flo ni yo mo di ko ti ko ko democracy ko ko ko ko ko wa wa do try by kafir Thank you.

yọmọ kí ọmọ tó kà kọ lọ́dún múlí dọ lẹ́yìn ìjọba náà ká òkà yìí àkókò wẹ́ẹ̀bù dọ̀la ìjọba kàwọ́ akẹ́dẹ̀ mọ́kùnrin jù kọ mọ báyìí àjọ náà pẹ̀lú ti mi ti tiri jù kéde ṣe àyẹ̀wò àyẹ̀wò lè sọ ọmọ fún àyẹ̀wò lè ti tiri jù bì wọ́n ọdún kéré nù pé lẹ́rọ ká gọ́ọ̀mẹ̀ntì dá títí ní ìmọ̀ fún bíi àdó ní pásítọ̀ ọ̀là kan náà ò ẹ̀nẹ́rẹ́ tó gbèjà àwọn mi àdàbò àwọn mi lókè yìí wà wà náà sáfà náà ọwọ́ yìí nínú lórí àdíyẹ yìí rákùnrin democracy ọ̀nà dákẹ́ àkọ́ ẹni wọ̀rọ̀ wọn lọ́rùn democracy kúbò wọ́n máa ń bá àlẹ́ kúbò ìlà àníyàtọ̀ bá wà fọ́ọ̀rọ̀ náà wúlẹ̀ ọ̀nà máa jẹ́ gbẹ́jẹ́ ìṣọ́nà fún ìyáwó ẹni wọ́n democracy right ọ̀dọ́ káàní right mẹ́ẹ̀mà ní bẹ̀rẹ̀ náà wọ́n àti ẹ̀yà mọ́ dúdú ilé yìí rákùnrin dukɔ dɔku fo kutɔ bɛ yɛrɛ k'o nu koto ɛn ha ti ma ba bila kɔba. anabi sɔlɔ la wàllu wa sɔlɔ ɔkìtì wọn náà náà ti hàn lọ́lọ́ wọn ni dɔn wọn ni sɛ o tɛ o tɛ funa náà o tɛ lọ ɛ wọn ti taa sɔ gbɔɔze hali kɛ ɛ bɛ ti sara ìtàn ɛyɛ tuntun kɔ wọn ìjẹ́lẹ̀ ìjọba tó kọ́ lé palestine dé nẹ̀ ìjẹ́ ń kẹsàn kọ́ iraq dé nẹ̀ dọ́lẹ̀ dẹ eyi àná náà rẹ̀ ní ìṣàlá wọ́n kú ojì tu wọ́n ọ̀nà wa fún lóko wọ́n yàrá ìdẹ́ ṣẹlẹ̀ nàìjíríà bó ọgbẹ́ Wọ́n fi secular state yìí ni. We are secular, but not Christian. So I cannot behave like a Christian. You can't force me to behave like a Christian. Although I need a decline mentality, then can oppose Christians. Why, why calling us that to it? Let us admit our weakness. عليه الصلاة والسلام ọ̀pẹ̀lẹ̀jẹ́ ẹ̀kọ́ ìṣọ́dá àtẹ̀kẹ́kẹ́sẹ́ ánàkọ́ mẹ̀tẹ̀kẹ́rẹ́ ẹ̀tẹ́bìlà dẹ́ ẹ̀yẹ ìkòmíà ẹ̀yẹ ìkòmíà ọ̀nyẹ̀ wọ̀ tẹ̀wọ̀ ìkiri hàn náà ẹ̀dẹ́ ẹ̀yẹ ọ̀tẹ̀rẹ̀ káyọ̀. wọ̀ rìbá dé ẹ̀dẹ́ náà rìbá ẹ̀kú dọ́là àtẹ̀kẹ́sẹ́ fọ̀kọ́t àhàlù bí àfọ́sìn àwọn ọmọ tẹ́lẹ̀ pẹ́tẹ́ ọ̀nà àgbà káàdì yà bẹ́ẹ̀ náà kárí àkànnà yà tó dọ̀ ebi àkọ́dọ̀ ọ̀kọ̀ ọ̀nà káyọ̀ àkọ́dọ̀. ó wà tẹ́ fún ọkọ̀ àbọ̀dà fún mi. tó dábí àbọ̀dà fún bí ara rẹ̀ tó yẹ wọn bí ara rẹ̀ tó yẹ wọn ní kúrẹ́kùn sẹ́dí ẹ̀yẹ́ mú ní kù sẹ́dí ẹ̀yẹ́ mú ní rìbá anabika mi àrẹ wọn ní irí ní mbà náà káwọn alábọ̀lá ìjà níbi àhírí ní bọ̀nà ọ̀ṣẹ́ kùtì náà ọ̀dá sílẹ̀ mi náà lọ́nà ìrì bá tẹ̀lẹ̀. wèrè lọ́wọ́rẹ́ àná tẹ̀lé tẹ̀lé àpò àkàwọ̀ ọ̀kẹ́ sókà fún ẹ̀ ẹ̀ àwọn ìta kò sábà fún ẹ̀. nobody think saying ka àbẹ̀kẹ̀ ọ̀gbà ìdè ìṣọ̀nẹ́ bá àmà ẹ̀yẹ́ náà ẹ̀yẹ́ náà wọn náà ti pè lẹ́jẹ̀ ti ẹnẹ akáwọ̀ tó ti dá akáwọ̀ ká ẹgbẹ́ náà yẹ débìtì akáwọ̀ àti débìtì akáwọ̀ láti ẹgbẹ́ ti fi débìtì àti débìtì àti kọ́rẹ̀ kọ́rẹ̀ sẹ́wọ́n náà kó dà ẹ̀kẹ́ ìyàwó kẹ́mi àtàwọn wọn á nyí kẹ́mi wọn náà tó ti ní débìtì tó kẹ́kẹ́ tó kẹ́kẹ́ yẹ wà á kọ́ sẹ́wọ́n àìkẹ́ bọ́ọ̀lù náà wà sẹ́wọ́n náà na wana wayewa amani ah, kadada ọdọ bẹẹ bẹrẹ lọ ndọdọ ọna ẹkọ nọ wa akẹwẹrẹ ọdọ wa ẹnu ọmọ yọ ẹhún máa pètè rìbá wọjọ ni ẹhún máa pètè rìbá wọjọ ni bí àkàtó mú ìjà bí àkàtó ń dùn mú ìjà dọ́ọ̀là kò ẹsẹ̀ dọ́ọ̀ka yìí ọ̀hún ọ̀bànyọ́ akẹyàmí sọ́nà òmúrìkàyè wèlá tútlá aléhìm wèlá tútlá aléhìm ayatuna bayina ní kọ́lá lẹ́dínà láyọ̀dúnà lẹ́kọ́ ọ̀nà kọ́lá lẹ́dínà láyọ̀dúnà lẹ́kọ́ ọ̀nà ti bí kúránìn báyìí àzá ti bí kúránìn báyìí àzá àwọ̀tí قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إليه إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم ẹjọ́ ẹjẹ́ ìkùrán ni wá lẹ́kọ̀ọ́ ìkùrán ọ̀sá ẹni ẹ̀wọ̀ sọ̀rọ̀ àtàwọn ọ̀sẹ̀ ẹ̀mí. èsì kùrán ti èsì ni kùrán ni bẹ́ẹ̀rì náà lọ. ṣọ́bọ̀rẹ́ ni a náà kà á ti náà nìkọ̀ọ́ ní wọ́n àyè bì. àbúrò ẹ̀ka ni kàwé rò tó rò rà ẹ̀ka bọ̀ mọ́rí ọ̀dà wò. àwùbá délé àwùbá délé ọ́ àyìnbá nù bàrà substitute àná òkànnà dábà kàkà yìí àrà àkókò lè kí ẹ ẹ ní bá wọn hàrà. gbogbo tó ń tún mú jà ẹ wà káwó. àwọn ẹ̀rẹ̀ lẹ́yìn ìlú àwọn ẹ máa tó kọ́ ọ́dẹ lẹ́yìn. máa yà kó lórí àwọn ọmọ eku interest ló wà ká owó yọ nǹkan interest náà kó àyà owó yà sínú kàwá àrí yọ ọ̀nà usury usury usuri usury usury out ah, twenty five bẹ́ẹ̀ kó gbọdọ̀ amẹ́ríkà interest let's shake their hand owó oh, look look very good look very sweet but interest náà as far either. Kaiwa ka bali tutu ni nemi ní máa ká ọ̀ ní ẹ̀sì máa wọ́n lẹ́jẹ̀ ìkúrá àdó àyìnbá bàrá ní mọ́ṣọ́bà rẹ̀ á ní kí èmi bá tọ́ náà máa kọ́ àkápọ̀ ọ̀nà èrè àṣẹ́wà wà rẹ̀ ọ̀ èyí náà ẹ̀yìn dọ́wà rẹ̀ ní kúrá rẹ̀ wọ́n ẹjọ́ lẹ́dí máa nà mẹ́rin ni ẹ̀bi náà lórí bíbá ẹ̀kẹ́ ó ní ìrìn rẹ̀ àwọn tó ń zẹ̀ ẹ̀sẹ̀ ní akọ̀ ọ̀pọ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ náà ẹ̀yẹ́ kùrán kára ìrẹ̀ ó dìrí ní àtàtà wọn ẹ̀ka their mentality is declined they have been provided they have been dissuaded àpòjọ ṣẹ̀kọ̀ ẹ̀họ́ náà dígà àtàtà wọ́n láàyè àwọn náà ìwọ̀n mẹ̀tẹ̀sí ayiwa da fita yi ayiwa go is better than o yana tete do wori ani mrew do to ka anyi ani do wori to anaka ani mrew inni ahọ́kùn iná àtọ́jú rọ́bí àdábáyọ̀ ní àbí ẹ̀wọ̀n dára ẹ̀kọ́ yìí the greatest day the day of inevitable destruction. mọ́nà ọgọ́ ọ̀rẹ́ ẹ̀yìn òṣìṣà òdà ní àkà mi náà máa wé ní báyìí sẹ́kẹ̀ lọ sẹ́kẹ̀ láti your place current bank current account or sẹ́kẹ̀ sí lọ́dọ̀ ọ̀dà ama adapta ọrọ sọsọ wà á ṣe ọrọ owó nípa ọtọ ìlú owó nípa wàrẹ nípa ọyẹ ẹkọ tó ti yá wọn. báyìí yá kàrẹ ìfúnfún báyìí àti ìdá ti rẹ fẹ. anybody anybody media of the whole world anybody na kaka rìpọ́ èrè ọ̀hàrà ọ̀hàlà ọ̀hẹ́rẹ́ kọ̀ọ̀dọ́nyẹ̀wò dọ́ ọ̀dọ́nyẹ̀wò rí ọ ẹni sọ yẹ mu yẹsi de mu dan kete kafir ọnyọrọ na ẹga yẹ ọnyẹ sọ ọbẹ yẹ de osu bi yẹ yẹ de kakusa na ayọ dole kafir yọ mi mu yọ ka wọn wọn tẹ̀lé àti halal ẹbi don look at anybody's personality anybody's whatever look at ṣe ẹni wọn yà ká anybody wọn fọlọ káyọ kọ́nà wà kọ́nà wà ẹ̀dọ̀ mọ́ni ẹni bọ́dù ẹnjì rẹ̀ sá ẹnu wé áwù mo ní wé áwù ní abẹ́ àyẹ̀wò yóò mọ́ni yìí bí a sá tó mọ́ni yìí ká ọmọ kọ́nà wà tá ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومسلم أفضل ومن يتق الله وانا أنا يوم الدين يجعل له مخرجا ومن يكريت exit اوت اوف هيس بروبلم ومن money with way out of way out أنا كا أنت يعني amẹ́ríkà britain uk ẹ̀mẹ̀yàn ẹ̀mà àti islam náà dẹ́mi kúkúrú fi sẹ́mi káàpà òyìnbó aná àti islam ìyọ́nà ti ṣe tù hàn ìyọ́nà bí àwùjọ ti rí hàn ìyọ́nà èkì democracy ní ṣírìkù ìyọ́nà ẹ̀mà ẹ̀wọ́n ti islam ẹ̀mà bí èrò ni ẹ̀wọ́n ti wà á lẹ́jẹ̀ ìgbéra àhà. ẹ̀kẹ́ ọ̀nà yóò ní ti london is published by international islamic publishing house. Wherein riba, usury or interest if condemnation by sharia, sharia islamic law and a proposed alternative. as as as far far back back as 1870. I don't want to just small smoker. In Switzerland, for example, there is a law dating back to 1870. Ọmọdémàkà abẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀yìn. Abẹ́ ìbẹ̀rẹ̀ náà lè kó bí dáhùn àgàdà dáhùn sáfà bí dáhùn ọ̀hún. Ọmọ pàmẹ́lẹ̀ dáná mọ̀ ọ̀há nìrí wọ́n rán kẹ̀kẹ́ mẹ́yẹ̀kọ́ rí. Àná àná dáhùn àwọn ọmọ mi sáfà bí lè jà. Bẹ̀rẹ̀ dɔwɛ tó ada yɛ sanu jɛ ɛlɛ yi ma bɛ ɔnu ɔnu jɔ mi dɛ ɔmu jɛ ɛmu jɛ mi ana kika awu jɛ mi gbolo de su. ati tɛ ɔka yasaba yi ti sɛn ti sida la sida ɔka ɔka anyi fo anyi lɔ ana ke lɔ ɔnu dating back to 1870 which has enabled Muslim financial to operate from Geneva according to Islamic principles and then I'm about to listen attentively. Like there have been given, have been applied to a new Bahamas based 1 billion Islamic holding company billion dollar, one billion dollar Islamic holding company called Darul and Al Islami, Darul Mal Al Islami, DMI, which plan to provide investment, insurance, banking, and businesses services around strictly, strictly religious lines for the Muslim community worldwide. That's about the the great one amara àwọn asset jẹ amara wà fún one hundred billion dollar ṣe ẹ̀yẹ́ mẹ́rin ní mẹ́rin ọ̀gá ọ̀pọ̀ mọ́rin ní ẹ̀nà invest in halal savings Now, dáwọn ojú ojú wọn ní kárẹ̀ ìwọ́n ẹgbẹ́ mẹ́ wọ́n ní ìwé dá sí anyọ́ mẹ́dẹ̀rẹ̀ ní àdá fúlò àwọn mẹ́dẹ̀rẹ̀ ọ̀dá mẹ́rin ti fi lọ́tọ̀ rẹ̀ sùn That's halal savings. Where the small blessing John anything. When, when halal saving, halal saving are their safeguard. Nama tema ntizu ẹja ẹka ẹkọ fún mi àwọn olùkẹ́lẹ́ ká tẹ̀síwá ẹ̀hìn máa kọ́ náírà ìsìlámà ìdá rẹ̀. Halal saving. The leading in Islamic finance the whole world today go and proud ní gọ́gùn ẹ̀yẹ̀ ní ọ̀nà àpò ìgọ́gùn lè má náà ìwọ̀ òhìnkẹ́ náà ẹ̀mẹ́ náà pè é lókè ẹ̀yẹ̀ máa kàwé jà wọ́n ni ne ba ko wa ne ta da gaga wa ya da ka ni ta ko ba ko ta ta ti ni ba ko a ko ko ya ko ba ko ko na ba na ni a o no so ba ni da ba ba da habib ba ala ya php platinum ba ko na wa mi ta da habib ba ka na me who is fooling who ban se man me me o na je en se man me me o na je a ko ba ni nigeria bɛ wɛrɛ bɛ aw bɛ kɔ bɛ wuli ji filɛ ka a ni jaiz banki dɔw ani islamic banki a dɔ b'a ɲɛ aliyasi yala ju a ti ti tɛ bɛ e tɛ bɛ de yala ju a yɛ jo ka taa bɛ taa ka ta tɛ kɔ k'u bila nigeria ka no owned by the government bɛ owned by a local government is that wa ala wa n'a ma a ni yahudi àti wọ́n tán ní ọ̀pọ̀ wọn ní náà ní islamic bank wọ́n àtẹ́yìn islamic bank yìí àbá ìrìnàjò wà lọ́rọ́ báyìí because àmì ìsẹ́ni àwọn àdìgàtà yàn alọ́bàáyẹrẹ náà ẹ̀ta ẹ̀mìlẹ́ wọn yẹ kọ́mọ ní ìdáwọ̀ báyìí wọ́n máa tọ́lá sí náà ilé ìdí ojú àgbókò lọ tún ọdún náà kọ́ ní bóòtù yíwọ̀ tún ọdún náà dàkísọ̀rọ̀ wọ̀nyí lóhùn gàrí ẹ̀dẹ́ ijó yẹ kyerẹ́ dudu kú wọn náà wọ́n ẹ̀ mẹ̀tẹ̀ ẹ̀ wọ̀ ẹ̀ṣẹ̀ àti wọ́n àti ti kyerẹ́ dudu náà wọ́n kyerẹ́ náà ẹ̀ka náà ẹ̀ka ẹ̀ ń sọ wọ́n yẹ dudu ọ̀hún yìí àtàwọn náà mọ̀ ọ̀nyàm náà ìdìbò ẹ̀bá wọn ìbò lódùn ní kọ́wọn náà ọ̀sẹ̀ sáà ọ̀jẹ̀ ẹ̀ ń sẹ́ sí nàìjíríà ẹ̀ ń sẹ́ kó wọ́n yẹn wọ́n á sẹ́ kí nàìjíríà kó wọ́n yẹn kẹ̀lú but they refuse sani sí dábìlì àbá náà lọ́sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀yẹ́ mẹ́dọ̀ náà bó dà cacao 25%, 25% of Nigerian people like a finance is going to end up one national level award. Can you imagine? They are not involved in the ministry. Àbọ̀wò rẹ̀ náà kú ministry náà. In every in every twenty five thousand or hundred thousand Nigeria, ẹ ṣe na first ṣe na two thousand. Ọ̀rọ̀ yóò ká abẹ́ yọ na kó ṣe ní ẹ̀mí tó yẹ. Àmì sọ́mọ̀ sọ́mọ̀ sọ́mọ̀ àti sẹ́yìn. ẹ̀yìn sẹ́rẹ́ sẹ́mu rẹ̀ wọ́n mi wọ́n kì í jọba kàfẹ́ ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ láàyè ẹ̀rẹ̀ nyina ọ̀fi tá fúta wọ̀ bẹ́ ẹ̀rẹ̀ nyina ọ̀fi họ́nbẹ̀t bẹ́ àtọ̀ náà kọ́tà náà ọ̀ṣọ́ one million, bẹ́ bí sá tó máa dúró fìnnà wíwọ̀ ní ẹ̀rẹ́ jẹ́ sá ọmọ ní ẹsẹ̀ bó dòdò ká mana wọn lè dé wọn mílíọ̀nù bí yàrá tó náà ọgbọ́n náà àrẹ náà àrẹ dáadọ́ náà sá fúta lọ́nù bẹ́ because ìsìlá fọ́nà dọ̀ ìsìlá fẹ́ẹ́ náà yẹ́ kò ní ó microfinance yẹ́ ní ó kọ́ àtúntẹ̀ àbẹ́jì ẹ̀rẹ́ hajj microfinance yẹ́ òpèrèsì yà ní gọ́ọ̀mẹ̀ntì ìṣèkà cooperative cooperative lọ́dọ̀ ti máa ń yẹ̀mọ̀ lórílẹ̀-èdè nígbà tí dáa wọn ẹ̀rọ dáa kó lè ṣe contract lọ lóde fi òǹdó káàkó tó ní ọ̀dà dáa kó dáa máa wà kọ́ náà àbẹ́tẹ̀ ẹ̀rọ náà nígbà dáa owó ìrìbọ̀ iná interest dáa ká nígbà tí ó ti wá sí ìhẹ́nu òrìṣẹ́ ìdáná òfin dọ̀ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ fún wọn wọ́n fún wọn mú kọ́rọ̀. Àmà ni ọ̀sẹ̀ pẹ́ńtà kó àmì ẹ̀kọ́ yọ náà wà á mú lọ ní àwọn àyíkọ̀ ní ìdílé náà fẹ́ wọ́n ẹ̀sìn náà ẹ̀fẹ́ wọn. Ìjọ ọ̀kọ́ ni wọ́n kọ́. Àmà sọ àkàkà ẹ̀sọ́ àti ẹ̀dùnkẹ́ náà dọ̀rẹ̀ ní. Bá sọ ọmọ that sure that is that is best than in the land for it interest. So that any show me, no one now to go, tension now, I interest. gómìnà àbábọ̀ ní àwọn ọ̀rẹ́ ẹ̀yà ní cháwó cháwó cháwó ṣẹ́kù lóòsì náà tó bá ọlọ́pàá ọlọ́pàá náà àti náà ti tún ní àtọ́nà ọmọ ní káfíń ní ẹgbẹ́ ẹbí lọ́yà ọ̀pẹ̀ wọ́n lọ́pẹ̀ wọ́n ọmọ yà ní yìí ni wọ́n lè yìí kó àtúntẹ̀ sílẹ̀ dẹ́ àwájà wọn wájẹ kàwé kìlẹ̀ wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ pé wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó wọn yìí ẹ̀wọ̀n tó wọn yìí wọ́n yẹ̀rẹ̀ لوك يا ابن لله ما نوح لله عليه الصلاة والسلام إذا رأى الإمام الرابع سور نجيل مكابي يمكن يتينا تكوان يعنيك إلا هو أولئك قولت منهم دمت على وجهك لغاية الصلاة kama kama da zata yi zata yi waka jiya ta kira wani da wuna hudu da ne kuro da tsanawar da tsardo ga ta hizo wani zai a mai hizo ebe a tobe kuma so da yau maka hannu يجمعون المال من الحرام ويملكونه في معصية الله لكن سو إني بيرا قولك إني بيرا أسفل لنا إني بيرا مولي يوم إنك أسفل لنا كذلك وأنا تدرك أني أدميش أدريس لك أمعهم أعطي لجزيش لك في فتاة إيا وأنا كتوكتن جزيز يمينوني وأنا كاوان جو أنا لو تتوارا ولا تكاين نموت ينادوا أقدر أقول إيه قولا أقول by not end. Wakufalam, number is not available. Please call later. They have here satellite. Satellite. OLED. لإنفاق هذا المال على من؟ على البقايا أجرون. والله أنا أقول ها داني كوتي 50,000 مقوم ولي أنا كيف كل هذا كبدار. أو ها داني كا Títí tí dáwọn ní ní títí máa ti ọgbẹ́ ìgbìsì lọ two million lọ́mọ tó wọ́n yá sí òòlù lọ sí mẹ́tọ́. Dàkọ̀ manage this. Manage this in the hellfire. Wọ́n ṣọ́gbọ̀n ọ̀gbọ̀n dé ìwé tí wọ́n ti tẹ́lọ̀ mẹ́rin ọ̀nà àkómẹ́. Dàkọ̀ ṣì náà náà ṣẹ́kọ̀ wà. Àmì ìjẹ́ náà ìgbà wá sínú pẹ̀lú ẹ̀sán kìí sùn mọ́ sí ìmọ̀ Àbá ẹ̀ka ọ̀la àbọ̀ ní àmà ni òmùrí ọ̀nà àbòjì this is why our poor play fanu kọ́ à sẹ́kọ̀ ẹ̀kẹ́ ẹ̀ some economists dey define ẹ̀kẹ́ ẹ̀dẹ́ ka money is in ẹ̀ usury and interest is due money is not due. اللهم ادفع عنا الغلا اللهم ادفع عنا الغلا والوبا والربا والربا والربا اللهم ادفع عنا الربا مرة جميلة اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الديمقراطيين ومن ناصرهم اللهم اللهم أذل الديمقراطية ومن ناصره ومن ناصره بفتاواه اللهم أذل الديمقراطية ومن ناصره ومن هاوله كما رزقا طيبا اللهم ارزقنا رزقا طيبا اللهم ارزقنا رزقا حسنا طيبا اللهم ارزقنا رزقا حسنا طيبا يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم اجعلنا اعزاء اللهم اجعلنا اعزاء تعز بها الاسلام والمسلمين اللهم انصر المجاهدين الموحدين في كل مكان اللهم انصرهم على عدوك وعدوهم اللهم سدد رميهم سدد رميهم اللهم انصرهم على اجتهاد فرارا في سبيل الله يا سميع الدعاء اللهم كل من اعداه وكل من كفره اللهم عليك بهم جميعا انهم لا يجدونك عليك بهم جميعا انهم لا يجدونك اللهم المستضعفين المستعدين في جميع في فلسطين وفي الشيشان وفي بلاد العراق وفي الافغان وفي الصومال وفي وفي انحاء العالم كلها قربا وشرقا يا ارحم الراحمين يا سميع الدعاء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الأربع الذين اراء نبيك محمد صلى الله عليه وسلم ذو القدر الشدادي والمكان العالي عبد بكر الصديق وعمر الفاروق وعثمان الدنورين وعلي أبي الحسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابعين له بإحسان إلى يوم الدين اللهم أرض عنا نحن معهم بمنك ورحمتك وجودك وكرمك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين عباد الله إن الله يأمر بالأرض والإحسان الصلاة وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقوموا إلى صلاتكم يرحمكم الرحمن الذين أنعمت عليهم غير المطلوب عليهم ولا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله find them. Are all wrong to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 غافلون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم الله الله الله